iṣẹ́ ọlọ́run ọba ṣe ìmúra bíi mẹ́ta ó sì máa ń ṣe ó ṣe àjẹyọ̀ kan láyé. tálábì bá wá ṣe àjàbó ṣe múra báyìí ànábì máa ń ṣe kínní ni wọ́n ń fa irun orí rẹ̀ léyìí tó kílẹ̀ nínú alukọ̀hánì pé mahaliki na rọ̀wùsáhùn àwọn mọ̀kọ́sìrò ẹ fa ẹ kún máa fa irun eré wọn àbí kí wọ́n ṣe kínní àbí kí wọ́n. fún àgbọ̀yé báyìí nínú àwọn ọ̀nà tá a máa wá gbà fi ṣe òun ìyá lè gẹ́rùn kọ́lọ́dọ̀ àwọn fámísà ló kọ́ bá ń gé díẹ̀ káwọn kọ́ bá bá bẹ̀ níwọ̀n bá èèyàn sì lè dé kẹ́ kalẹ̀ kó ṣe skin àbí kí nìyẹn. tọ́rọ̀ àsorí nù kọ́ pàmò ìmọ́lẹ̀ lójú méjèèjì so ìyẹn àbí kéèyàn ara gé díẹ̀ kó mẹ́ kọjá pé ìtàtà nídìí ni pé kí ni wọ́n dọ̀gba yàtọ̀ sí pé tọ́ bá wù fún rẹ̀ tọ́ bá jura wọn lọ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ jura wọn lọ náà tó fẹ́ mọ̀ di àtúnṣe ká tó sọ pé àwọn akẹ́kọ̀ọ́ la mọ́ àwọn àjẹ pọ́ǹk àbí afro ránṣẹ́ èyí tó ń kà ní sùkúl àtìlẹ́ kí o rẹ̀ ránṣẹ́ ẹ̀yin náà ti mọ gbogbo oríṣiríṣi àwọn irun wèrè tí ń bẹ níta àbí kọ́ ya pákìn kọ́ yọ ọ̀nà lóyún ọ̀nà lóyún sórí rẹ̀ gbogbo eléyìí ìranu àti òsì ni àìtí àìní àgbọ́yé eléyìí là ń pè ní kọ́sà nínú islam tí islam kọ́ kéèyàn ó serun kó jura wọn lọ èèwọ̀ ni nínú ẹ̀sìn wa kó serun kó ṣe kíni èèwọ̀ ni nínú ẹ̀sìn wa mùsùlùmí kan tó bá pé yẹ́sì ò kí ń ṣe. táwọn wọlé láwùjọ wa lónìí lọ́dọ̀ àwọn ìyá wa tó bá wọ́n mọ́ lọ́dọ̀ bá mi kọ́ bá wọn ṣe bá mi fún wọn tó ní bá mi la páàkì sí fún ẹlẹ́mìí ọ̀tún ní ọ̀la méjì ọ̀la sí ọ̀tún lágùn là sí i. si ati osi èyí tí nìyẹn kọlọkọ sọ wà níbẹ̀. anábì kan sọlá àlùwà sálà ọwọ́ àríkà nínú àwọn ọmọ kéékèèké tí wọ́n gẹrun fún ọwọ́ àṣẹrun ju obi kan lọ. anábì wá wò báyìí pé àá fẹ́yẹ́yẹ́ kọ́mọ́ fi tọ̀dọ́ mẹ́rin ẹ má jẹ́ kàn ẹ má fa kan kù láàbọ̀ àbí kọjá sí pé ní ẹ fi gbogbo ohun yẹn lẹ̀ lódìdí kọ́mọ́ wù lọ bẹ́ẹ̀ ẹ gbọ́ yé dára mi sọ̀rọ̀ lórí a fi mọ̀ pé èèwọ̀ ni kí a ṣe nǹkan kójú kan lọ èèwọ̀ wà nínú sáyìn tí wọ́n ń ṣe lónìí ṣe lọ́dọ̀ àbẹ́ òjẹ́ pé ẹni tí ń ṣe tábìsà lò nínú ẹ̀sìn wa èèwọ̀ ni kọ́ báyàn ṣe irun ní stein ìwọ tó bá lọ kọ́ bá bìn èèwọ̀ ni kó ṣe kíni kó o ṣe irun stein fún yàn èèwọ̀ ni ọ gbọ́dọ̀ ṣe tọ́ba rẹ̀ ti gbé wá fún ọ pé kó o ṣe kó ní mi ò ṣe kọ́ra nínú islam tábàbẹ́ pé sọ́ọ̀bù rẹ̀ ti fún bábìn bábìn sàlù tó ṣe pé irun style òun fẹ́ máa ṣe ń tiẹ̀ a gbọ́dọ̀ fi ṣọ́ọ̀bù rẹ́ǹtì fún àyàfi tó bá jẹ́ pé àrí pé wọ́n ń sàwọn nọ́mà náà àtàwọn gbígbẹ́ ẹ̀kọ́ kága tó máa ń ṣe style náà tọ̀ a lè ṣe kìlọ̀ fún torí pé tó dúró lé ní pé ń ṣe nọ́mà àwọn akẹ́ style òun máa ṣe tiẹ̀ a gbọ́dọ̀ fi ṣọ́ọ̀bù rẹ́ǹtì fún àtòrí pé ọ máa ṣe náà àgbọ́yé ta need tọ́jú ká fi pọ́n ẹ̀sìn wa tá a gbọ́dọ̀ máa ṣe. òun ni pé obìnrin òun ò kí ń fárun bẹ́ẹ̀ sì ni kì í gẹrun kẹlẹ́gẹ́ ni bẹ́ẹ̀ sì ni kì í gẹrun àyàfi tó bá lọ sí hajj o lè gé irun tí ò ju dèdè ọmọ kàá yìí lọ etí eré kan náà àṣàbùlà kí orí kí mo gé eré èékánná èdè rẹ̀ ló sì kiri ní oge kó mi irun rẹ̀ irun tí ojú gé wọ́pẹ́ lọ eré èékánná tó bá lọ sí àjì yóò gé kó wá gé irun tó lè di ọwọ́ báyìí kò ṣe súnà nù èèwọ̀ ni kóbìnrin ó bá run eré ẹ̀ tí ì bá ṣe epo bá mú lórí ọlọ́mọdé á ní accident wọ́n sì yé wọ́n sì já rí náà eré ẹgbẹ́ bá ní eré náà tó fi gbogbo sí tí ò lọ yóò kọ́ abẹ́ ní gbégínì wọ́n kọ́ fa kó mẹ́ta àrùn àdáwò ló dé o. kárùbìnrin kí wọ́n wá gẹrun bí ọkùnrin wọ́n wọn náà gẹ skin àbí skin kan ní wọ́n lọlẹ̀ ni ẹ́ ọmọ lọlẹ̀ skin kan wá gẹ skin ìranù níbi ń ṣeré o àbíkó ti àwọn mí náà máa ń gé apá ìkìlì náà àwọn obìnrin abẹ́rẹ́ ti rí rí ọmọ sukùl yìí kó wá jẹ pọ́ǹk ìranà ni àbí àwọn sukùl tí wọ́n máa ń lọ káàkiri sukùl tó lọ rẹ bá ti lọ bá ti ní wọ́n ní wọ́n fa irun eré wọn ní èèwọ̀ ni kó o fi ọmọ rẹ wọ sukùl yẹn wọ́n ní sukùl tí wọ́n obìnrin yẹn dirí o wọ́n máa ń gérun wọn ni èèwọ̀ ni kó o fọmọbìnrin rẹ wọrú ilé ìkọ́yà ọ̀rẹ́ lébi pé a rí mú àwọn àfẹ́sìn tí wọ́n tún ní ibi tó lágbára dé tá a bá bímọ obìnrin lọ́jọ́ kejì gan àgbọ̀dọ̀ fáwọn eré ẹ̀ àtúrẹ́ àwọn afáàtàn tó ti tán lé débẹ̀ yẹn lérí ẹ̀ torí pé wọ́n ń wo àdíyèsí pé ẹ̀gbọ̀dọ̀ fáwọn eré ọmọbìnrin wọ́n wá tún pè déédéé pé kíni tá a bá bí lọ́jọ́ kejì gan ẹ̀ mọ́ sí kíni ẹ̀ má fà á àwọn oníyẹ̀sìn yẹn o èyí tá a mú ni pé àtọ́bìnrin àtọkùnrin níjọ́ kejì á fa àwọn ẹlẹ́yìn ọjọ́ kejì obìnrin táwọn ọba dé tẹ́gbó sì délé rí ẹ̀fí ilẹ̀ kì í rìn ilé ọmọ àgùn lọ. wọ́n yà sí wá sí àwọn òbí wa yìí sí báyìí tó ṣe pé ilé ìwé tí wọ́n mú ọmọ lọ wọ́n ní wọ́n máa fa wọ́n máa gé irun eré wọn wọ́n lè má fa àwọn ṣèkínní wọ́n máa gé e láwọn ọmọ obìnrin. tí wọ́n takò ni ìyẹn ní àlè torí ẹ̀ka wọn mọ̀ kúrò àmọ́ sáyìn tẹ́sí ma takò yẹn ò ní yóò dì torí àwọn sáyìn kan bẹ tí ọmọ obìnrin ni àwọn torí pé ọpọlọpọ ọrụ tó máa pè fún ni sáyẹ̀nsì mu ìyẹn ò ní torí káwọn skul irú skul á fi di di sáyìn kí sáyìn ọ̀hánijó lọ skul ní ni. àwọn bíi sáyẹ̀nsì òkú lẹ́yìn ẹlẹ́yìn ni òyìn mọ̀sùkú àti tó lórí gọ́gọ́gọ́ ráì àti tẹ̀lẹ́yìn tó ṣe pé yóò ṣe rí àwọn obìnrin di gbogbo gogoro lẹ́gbẹ̀ẹ́ kan táwọn èèyàn obìnrin wa yóò ti dá wọn mà ní àwùjọ yóò mọ̀ wá mú àwọn èèyàn síjú wọn lẹ́ẹ̀mẹ́wàá obìnrin òkè ń tirú wọn bẹ́ẹ̀ ó yóò ṣe gogoro sókè báyìí àbó ṣe sẹ́yìn ó ti yé obìnrin òkè. ti rí pé eré yẹn tún ó tún yàtọ̀ sí eré nọ́mà ó ti ó yàtọ̀ sí eré nọ́mà ó ti ní one and a half head ó bá ti rí irú rẹ̀ ó fẹ́ tuntun wò so torí ìdí eléyìí. nǹkan bí òòṣà tó ṣe lọ́yẹ̀ kó ń kó pé àwọn òṣìṣẹ́ nìkírọ̀ níbẹ̀ náà ṣó lè wò pé kó ń gbé wọn lọ síbẹ̀. àwọn kọ́ni ká gbọ́ wáyé ọ̀rọ̀ tá a sọ nínú kan ọ̀gbọ́dọ̀ ju kan lọ nínú lára eré ọkùnrin àgbọ́yé yẹn ni pé tó bá fẹ́ gé e ni o kọ́ má gé e jura wọn lọ tá a sọnù kí ẹ ti pé tí bá ń wù tí bá ń wù nọ́ọ̀mù àwọn ọmọ jura wọn lọ díẹ̀díẹ̀ kọ́mọ̀ jẹ́ pé kí sábà hàn pé irun yìí jura wọn lọ ni tí wọ́n máa wù. táwọn bá ti gé ìlàjì kan lọ láti ilẹ̀ kò ní fi bẹ́ẹ̀ hàn pọ̀ jura wọn lọ. táwọn bẹ́ẹ̀ gé ni káwọn kíkà kan lọ tọ́wọ́n ẹ̀fẹ́ pa káwọn bá kàn jù kan lọ kárí pé apá ní nọ́mà ó ti yẹ ìyẹn ni tá à ń sọ tó bá wù tó bá jura wọn lọ ìyẹn kọ́ lọ́kàn wa bẹ́ẹ̀ náà ni irun gbọ̀n náà a ti mọ̀ pé àti ẹ̀kí ń tọ́ṣì irun gbọ̀n rárá á fi lẹ̀ níjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní ìwúbá yìí tó fi díjọ́ tí ọlọ́run ni a kò ní ayé wọ́n wá sin wá pẹ̀lú ẹ̀ wọ́n sì kiri wọ́n sin wá pẹ̀lú ẹ̀ so paasi fẹnu wọn lẹ́nu àmọ́ tí irungbọ̀n bá jura wọn lọ àdámọ́ ni pé irungbọ̀n wọn jura wọn lọ lọ́wọ́ sàlẹ̀ báyìí àbí sáà máa rí bẹ́ẹ̀ kó jura wọn lọ àwọn díẹ̀ díẹ̀ nínú jura wọn lọ tó bá ti jura wọn lọ débi pé wọ́n fẹ́ máa wá disfigure yẹn agbọ́gbọ́ yìí o lérò tèmi yìí jura wọn la àmọ́ kò disfigure mi ọtí yé àwọn ìpè wọ́n gbà yìí lọ́nu àwọn àárín yìí máa ń lọ́nu díẹ̀ ká ilé yóò ṣe èmi máa wá ń kẹrù bí máa ń bẹ gbà mí lọ́yẹ pé ó lè jẹ́wọ́ ọ̀rọ̀ bí àwọn ọ̀tún yìí ní sí ó lè gùn wálé dáadáa eléyìí wà á ti ọtí irun kan mi máa rí bẹ́ẹ̀ gbà mí shi ma shi ma shi ma bí sùgbọ́ yẹn nù. ó yà lábẹ́júwe ní sè ó ju tó ju bí ọwọ́ kan lọ báyìí wọ́n fi jura wọn lọ ẹgbẹ́ tẹ̀ ní sè bí ọwọ́ kan báyìí wọ́n fi jura wọn lọ àbí àdìdì gúngùn àtẹlẹwọ́ báyìí wọ́n fi jura wọn lọ irú yìí ń àwọn àfa sọ pé ń bọ̀ jẹ́ kó fẹ́ disfigure ni ó ti yé tí ó wà ní máa sá fún mùsùlùmí àwọn ọ̀fẹ́ rí kójú èyí tó kù jù tó fẹ́ kù bí ọwọ́ kan yẹn kó ṣe ní dèdè tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́mọ̀ fi disfigure rẹ̀ kọ́mọ̀ jẹ́ pàwọn èèyàn máa wá sá fún ó ti ní purpose tó fi gé yẹn sí dédé yẹn torí kìí kọ́kọ́ pàrọ̀ pẹ̀ yẹn ọ̀yẹ́ yìí pẹ̀lú ẹ̀kọ́ gé ekù pé mo rà lélẹ́ gé ekù bí àwọn àgbà tó máa dọ́gbọ́n síra wọn lọ́wọ́ gé irúgbà wọn wá gé ekù ó ti yẹ kí wọn kú díẹ̀ díẹ̀ mẹ́ kọ́ látìlẹ̀ ti lámì àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nù àwọn kí gbogbo yẹ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ táwọn akẹ́rẹ́ àwọn ẹlẹ́gbẹ́ onísùn náà èdè bí ẹgbẹ́ ni wọ́n ń sin ló ti so mo mọ̀ káàkiri so àwọn tó lè rí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ́ẹ̀ làwọn dáná gba fọ́ọ̀mù sí ṣe súnà wọ́n fẹ́ jọ́ ìwọ̀n wọ́n gba fọ́ọ̀mù lọ́pọ̀lọpọ̀ wọ́n fẹ́ jọ́ ìwọ̀n o kì í ṣe bí ilẹ̀kẹ́ wò ọ ti yé ilẹ̀kẹ́ kọ́ nìyẹn àwọn atọ́jọ́ pọ̀ fẹ́ ṣẹgbẹ́ wọn ọgbà fọ́ọ̀mù ọtí ọtí kẹsàn wa náà ayọ́kọ̀ fìdí ẹ̀dí ẹ̀mẹ́yọ́gẹ̀ so aráàmù ni ká gé mọ́tò máa di sígọ̀ yẹn báyìí ní tí àwọn afẹ́sẹ̀ sọ ni pé ká rárá ṣe ní dèdè tí wọ́n fi dèdè ara wọn èyí tó bẹ́ẹ̀ yọ ìdí yọkúyọ yẹn ká ṣe ní dèdè kejì mo rò pé ó yé báyìí nà sáà lè fi nǹkan pé irun kọjá de alẹ́ ló ní béèrè pé oníbèrè lè béèrè pé sáà lè fi nǹkan pé irun kọjá de nígbà tó ń gbọ́ ti ọ̀yọ́ tí wọ́n lọ sí bẹ̀rẹ̀ ní ọ̀bẹ ẹni tí ò tiẹ̀ ní ẹni tó bá nínú gbọ̀n tó sì wù kó ní tọ́lọ́hún ò ṣe fún yọ gbàládà táwọn nínú gbọ̀n gbà yóò ṣe kíni torí kó ti wù kó ṣe gbẹ̀yìn ọlọ́run ni ò ṣe kíni ọ̀nà òfin yọ gbàládà táwọn nínú gbọ̀n gbà nọ́mà mi àgbọn àbí o ti lórí kọ́ á mú kó o fi sínú gbọ̀n rẹ ìjàgbọ̀n rẹ tí o sì ń kankan bẹ̀ kó o fi ra láàrin oṣù kan yóò jáde sáà lè ṣe bẹ́ẹ̀ nítorí àwọn àfẹ́rẹ́ ti sọ ni pé ọ̀dà káfílẹ̀ kámọ́ làbẹ́ sí torí gbàmí gan ìmọ̀ ìnànúgbà náà lè wúlò fún ẹ̀sìn gbàmí ó lè segin ni ó lè wúlò fún ẹ̀sìn nígbà míì wọ́n yẹ nìkan bẹ́ẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ kò tí ẹ̀ fẹ́ lórí onírúkọ̀ rárá kò tí ẹ̀ fẹ́ wá sí lórí onírúkọ̀ kò ní lè sìn ẹ̀sìn lẹ́nìkan tí ò ní rọgbà òun sì gbọ́ yín dáadáa ẹ ti sí kọ́lọ́ bá sọ̀rọ̀ pé ọlọ́run lò fún súnà láti bẹ̀yẹn ẹ gbọ́ yín torí ó lè wúlò fún àmì ṣé agbábọ̀ yín. ṣe olórí inú pa wọn látọ̀bí ọlọ́run bá dá. Ah, bí àríyàn sì jẹ́ ní ẹ̀mí kejì. Ah, àwọn ní sáà lè ní dráìvà bàtà ní pé ẹni tó bá jẹ́ pé tó jòkó jì ní kọ́ máa tí máa ń ṣe bámi sàlù tó yẹ kí tó jòkó jì kọ́ máa jẹ́ ọdún sáyìn bámi yẹn. a gbọ́dọ̀ fi ṣọ́ọ̀bù rẹ̀ tì nínú ẹ̀sìn wa wá ní pé ṣé a lè rí dírọ́ìpà náà tí wọ́n bá ní wá gbé wa lọ sí sọ́ọ̀tì ṣé ó lè gbé yẹn lọ sọ́ọ̀tì. so bá lọ máìkì kan dáhùn ṣó lè gbé yẹn lọ kó lè gbé yẹn lọ kí wọ́n fẹ́ lọ ṣe ìranù ni wọ́n sì fẹ́ lọ ṣe eré ibú mẹ́ wọ́n sì fẹ́ lọ ṣe ọlọ́wọ́n bá a láà ní bá lọ bí mọ́lúdì ọ̀gbọ́dọ̀ bí wọ́n lọ mọ́lúdì ọ̀gbọ́dọ̀ yá wọn alága tí wọ́n fi ṣe mọ́lúdì kọ́ rẹ́ǹtì ẹ̀ fún wa ọ̀gbọ́dọ̀ rẹ́ǹtì kọ̀kọ́ tí wọ́n fi ṣe mọ́lúdì fún wa ewu wọn ní gbogbo àwọn nǹkan yìí torí pé bẹ́ẹ̀ ràn wọ́n lọ́wọ́ lórí ìbàjẹ́ ni ká tó wá sọ pé àwọn ti ń lọ sí sọ́ọ̀tì àwọn rí ẹnìkan ọwọ́ apẹ̀rẹ̀ ló ṣiṣẹ́ ọwọ́ apẹ̀rẹ̀ ló ṣiṣẹ́ ọwọ́ ni wọ́n fẹ́ tó bì kan ṣe ní sọ́ọ̀tì ìwọ ayẹyẹ bíi kápẹ́ńtà ọwọ́ à ń lọ bá wọn túnbẹ̀ sí àkìlọ̀ ń wá àbí ìwọ ọwọ́ à ń tajà ọwọ́ àta màtíríà sábà bí kọ́ṣọ́ọ̀dì fún wọn èèwọ̀ ni kọ́ ta ọba máa ro jẹjẹ látòsùn kan torí pé àyà tó ti kó eléyìí tán ni pé tàáwánu alàlùbẹ̀rẹ̀ wà takuwa wàlá tàáwánu alàlùyẹ́sìmí wàlẹ̀ ọ̀dẹ̀wà. ọlọ́run ló sọ fún wa pé ẹ̀yin mùsùlùmí ẹ̀rọ ayé lọ́wọ́ lórí dáadáa ẹ̀rọ ayé lọ́wọ́ lórí ìbẹ̀rù ọlọ́run ọba ẹ̀rọ ayé lọ́wọ́ ìbàjẹ́ ọ̀tẹ̀ wàhálà ìbàjẹ́ lórílẹ̀ ayé ẹ̀rọ ayé lọ́wọ́ rẹ̀. torí mọ́gbọ́n lọ chọ́ọ̀chì o mọ́tò wọn lọ sí ibi máolódì o ó ti èèwọ̀ ni so mo rò pé agbábọ̀ yìí báyìí àti gbogbo tó so mọ́ ọlọ́mọ sàfi ẹ̀sìn wáyé wa o aláwọ̀ tá a. bá gbé mọ́tò wa fẹ́ kí ẹ̀rọ wa tó mo ṣe bí a mẹkáníìkì ẹ ó gbé mọ́tò wa bí a mẹkáníìkì pé kó wá gbé lọ mẹkáníìkì ẹ jẹ́ mùsùlùmí alùsùn náà ṣé ó lè bá rẹ ní ṣiṣẹ́ ní bíórì wọ́n á gbé mọ́tò wá bọ́ àwọn kábàámu kábàámu ṣe ìjà àlè ṣe àlè ṣe nítorí pé nǹkan rẹ̀ kọjá pásínà òun tiẹ̀ lóníkà wá sí kì í ṣe káàrẹ̀ bíórì lóníkà wá sí pásínà òun tiẹ̀ lóníkà wá sí tí pásítọ̀ sọ́ọ̀tì bá ní ọwọ́ bá ń kọ́lé o lọ́ba akọ́ kó dírẹ́sì ẹ̀ tó bá tún lè sanwó ní mùsùlùmí lọ kókó jọ́ fáwọn ju ti mùsùlùmí lọ torí pé ilẹ̀ lóní ọwọ́ àṣẹ kìí ṣe sọ́ọ̀tì. wọ́n á bèrè pé ṣé a lè lọ tó sọ́ọ̀tì náà ṣe fún wọn o àbí káwọn tó mọ́tò sọ́ọ̀tì ṣe àbí mọ́tò tó fi ń kó ọtí. Ah. àgbọ̀yé wọ́n wá rán bàjẹ́ lọ́wọ́ lé ní pẹ́ kó tó takú káwọn àwọn lásìmọ̀ kí wọ́n wọ́ ọ. àbọ̀mọ̀ pé nínú tọ́ba yín gẹ́nu ni ìyá ọlọ́tí wá ń gbọ́ tí lọ tirẹ̀ wá dànù ọ̀wá ni ó ajé o. ìsọkúsọ nù mùsùlùmí pàjẹ́ náà ẹ̀kejì tó wá ní pé ò níbi àti kára kábàámà má wulẹ̀ bá a kábàámá nígbàgílẹ̀ ọtí tó dóná dànù ẹnu wọn tó máa dùn ní sọ́jà àwọn mùsùlùmí ọ̀sán àjọ́nà kan á millions billions ní ẹsẹ̀ òun síbẹ̀ yẹn á ah, ah, àwọn yẹn máa sábà lọ́dọ̀ yìí ó kéènì àwọn máa rẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ kan ó sì ẹkọ́ ní fún mùsùlùmí nìyẹn ní mùsùlùmí tó bá máa ti ń sè é. kí ló wá lọ tó mọ́tò báńkì sí i báńkì mọ́tò báńkì ló ń tó sí èèwọ̀ ní fún mùsùlùmí kọ́ máa gbaṣẹ́ ní báńkì kọ́ máa bá fi tún ṣe owó tó ń fowó síbẹ̀ tẹ́lẹ̀ gan èèbọ̀n bẹ̀ ká tó wá ní ọ̀tọ̀ lọ tún àmọ́ tó gbà ní mix lónìí tá a lè fi tọ́jú owó la gbà pé èfi rìbá ṣe kínni òun fẹ́ lù wá ó ti yé lèsì à ah, ní mèsì mímọ ìyẹn ní wọn máa gbé sí kíni àwọn afá máa gbé sí ọ̀ndà dọ̀rórí ọ̀dà kí mo pè é ọ̀ndà dọ̀rórí tá a máa ń pè là lórí nìyẹn àmọ́ ọ̀dọ́ lọ iṣẹ́ ní ọ̀rọ̀ bá wọn túmọ̀ tó sí là lórí kàkọ́ ló mú ọ o lórí àìmọye yẹn lọ́lẹ̀ kí mọ́tò wàá bọ̀ mọ́tò bá ń kìlọ̀ wá ń sìn kọ̀dá o ọlọ́run sùn jẹ̀rẹ̀ níbo mi o wọ́n sì máa ń tó máa wọ́n á rí bí inú rẹ̀ tó bá dùn pé ah ọlọ́run dúpẹ́ bọ́lọ́ lọ́dún yìí ọlọ́run sọ wá á ọlọ́run gbàdúrà mi gan lọ́dún yìí o ẹ jẹ́ mọ̀ pé odidi bíi báńkì mẹ́ta náà bá mi pé kí n máa tún mọ́tò àwọn sí tẹ́sí rẹ̀ bá ti bàjẹ́ báyìí mi ni kí n máa wá sí i áá wọ́n sì ń sanwó gidi àbá àdúrà mi tí wọ́n ń gbà báyìí àdúrà rẹ̀ kọ́ ní ń gbà o ẹ̀sẹ̀ ní ń gbà fún ọ ẹ mọ̀ jẹ́ ká ṣe o ẹ jẹ́ ká sọ̀rọ̀ àwa òkú wa náà ni àlùfẹ́ mọ́ kó sí lọ́nà kẹta àbí kí mi tó dẹ̀ láàbí ń pèrè ọ̀sá kéèsì yóò ti kó sí kàmí tàbíyàn ní mọ́ àwọn ti kó sí torí ẹ̀ sẹ́ni ìlú àyí àṣọ̀hánàlá ah, ọlọ́run ṣàṣọwà ìlú àyí nàìjíríà yìí ó lè débi pé ẹ̀sẹ̀ là á fi ń wẹ̀ òun là á fi ń sùn òun là á fi ń jí à ń ba yín nulẹ̀ à ń ba yín níta alùsùn náà gẹ́gbà mi yóò ti kó sí mi tàbí tó ń ma torí pé ẹ̀sẹ̀ lọ́rọ̀ kiri ká wa tọ́ba wa ṣe mistake kó sí lónìí ọ̀gbọ̀dọ̀ ṣe mistake kó sí lọ́la òkè ìyá máa ń ṣe mistake kó ṣẹ̀ṣẹ̀ lù wá ìkọ́lá tó ti mà kó jẹ́ sí kíní yẹn lọ́ra ń bà ó ní mà ó ti kó ìdábọ̀ tó fura pé ah ó ti wọ́n nú ẹ̀ sá àmọ́ ó bá ti dọ̀lọ́ tó take note nìyẹn tó bá ti fẹ́ ṣe bí ń bá wọ́n ti mọ̀ pé irú nǹkan ìmọ̀ ìṣẹ̀lẹ̀ láàrin ìmọ̀ ìṣẹ̀lẹ̀ láàrin yìí níjọ́ ṣẹlẹ̀ wọ́n ní ẹ̀ wọ́n ti kálíwà ó sì lọ rí dókítọ̀ ọlọ́rí gẹ̀ẹ́nì ọlọ́rí dọ́kọ̀ wọ́n sì yọ ọ yọrí sí dókítà bá bá dé pé kí ni obìnrin náà bá ẹsì jọ dá wà nù lé ní kí lọ́ọ́ wá ṣe báyìí ọ̀ wá tiẹ̀ rọ́yà ó ti wọ́n lé tán kọ́nà àti ndọ́ olóhùn náà tó tọ́ láti pé ah ibi àtọ́bí náà máa jọjọ wọ́n ti tilẹ̀ kó máa nù lé wa sọ̀rọ̀ sì máa parẹ̀ kò ní wá dókítà ni kọ́nà máa fọ ní mọ́ni tó yẹ kó ló ti bẹ̀ yọ ẹyán rí bí escape ara rẹ̀ tọ́lọ̀ bẹ́ẹ̀ sànú rẹ̀ wọ́n dẹ̀ ní ẹ má bínú ẹjọ́ máa ń fẹ́ ẹ má bínú ẹ má bínú tó lọ mà ẹ sì ní kálómi ọ̀wọ́lé náà mò ń bọ̀ àkílódé àpá mo bẹ́ẹ̀ mò ń sàn bọ̀ tó yọba ní kọ́ máa sọ fún nísìn kò tún lè máa rí wà sí bẹ́ẹ̀ náà yóò tún máa pẹ́ náà ẹni bẹ́ẹ̀ ni wọ́n kọ́ wà sínú ìsinmi ọ̀gá náà kẹ́rin tó sọ̀rọ̀ mi ọjà o kó sí kalẹ́ tó ọmọ tó fi lè yọra rẹ mọ́ kan ránṣẹ́ lórí ìjòkó yẹn náà ni áá ah, rí ah, lè léyìn lọ sáyìn báyìí ẹ obìnrin olóbìnrin olótó sí gbogbo báyà lẹ̀ ẹ tọ́ tọ́lọ́ wa yọ tó di jọ́ mi ó lè gẹ̀rẹ́ ọ̀ tẹkinọ́tì pé láyé eléyìí tó máa tó wá ìgbàjọ́ mi mà òkúta tá ló wà ń bí first room yẹn náà àwọn dókítà ti ń dáhùn yẹn lóhùn pàṣẹ gómìnà lọ́wọ́ abẹ ẹ̀jẹ̀ mọ́ gbé káàdì mi lọ bẹ̀ ẹ máa gbé lọ́ọ́ ìbàyẹn wọ́n sì ní kó àkókò àwọn tó wà lónìí ní lóṣèlú ní obìnrin ni wọ́n padà wájọ́ mi sọ̀rọ̀ wọn ní kí ni àárẹ̀ ti ń ṣe ọ wọ́n sì gbọ́dọ̀ rí ọ ó bá jókè bá ti bá àárẹ̀ tó di ọmọ lẹ̀ ó ti yé wọn lè lọ kí ni tó di ọmọ lẹ̀ tó wọn ń gbà tó lè rí bí ìdí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtẹ̀yìndẹ́ ju àwọn ìyàwó yín sọ́dọ̀ àwọn dókítà nítorí kí wọ́n fẹ́ lóyún wọ́n fẹ́ bímọ tí wọ́n á kiri lé pẹ̀lú ìyàwó yín ẹ̀dá kò sí ọ̀nà dókítà ní ń soyún sọ́wọ́n ní ń àìmọye dókítà tóun náà lóyún tọ́lá amẹ́ríkà tọ́lọ́ jù bẹ́ẹ̀ lọ kó ségin kò ní torí ẹ wá ju ìyàwó yín lẹ̀ ìwọ̀n yẹn pé yẹn là lórí o là lórí kọ́ nìyẹn o owó táwọn àbá àkàkalẹ̀ nínú tí ó lè jẹ́ kí là lórí ó dé nǹkan bíi mẹ́fà kò fẹ́ sí ìhòòhùn ẹ̀ kò fẹ́ súnmọ́ kanú gbogbo ẹ̀ so bí àárín yẹn sì jẹ́ nìyẹn so torí ẹ ẹ máa ṣèrò ẹ wọ́n lọ tààlà. bá pásítọ̀ ṣe bóyá pé wà pé káwọn bá ṣiṣẹ́ ilé ẹ̀. gẹ́gẹ́ bí tó yé wa a mọ̀ pé pásítọ̀ ni a dẹ̀ mọ̀ pé kò sí ọgbọ́n tí a lè dá sí kí ó tún máa ṣẹ̀bọ́ nínú yàrá yẹn. ǹjẹ́ tá a bá tó wá bá a ṣe ilé yẹn náà ṣé ànímọ́ pín lórí ẹ̀bọ tó bá ń ṣe nínú ilé yẹn? nà á lè pín bẹ́ẹ̀ á lè pín nínú fẹ́ gbé inú ọ yàtọ̀ sí pé káwọn fẹ́ fi lé rẹ́ǹtì fún tá a sì mọ̀ pé kò sí àbí ṣùgbọ́n yóò ṣe eriwo yà nínú inú ilé yẹn kọ́ àwọn fẹ́ fi lé rẹ́ǹtì fún táwọn kọ́ fẹ́ gbé bẹ̀ ni kò tí ì sọ́ dé ìwọ̀ fún akáfi lé rẹ́ǹtì fún àmì ètò fi mérí pọ́jù ní pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ bá ti dénú lé tán wọ́n lè sọ ní yẹn ní chọ́ọ̀chì a lè fi lé rẹ́ǹtì fún kiriyó kò sí tó burú mẹ́ akalẹ̀ sọ wípé ní kọ́ fẹ́ máa ṣe nǹkan báyìí bẹ́ẹ̀ àwọn ẹ̀ka wa fẹ́ jẹun nìkan nígbà pé in jesus name síbẹ̀ yẹn ọ̀kan wa àti sọ̀tọ̀ jẹ́ òdìdí tùnà àdílé rẹ̀ náà wọ́n fẹ́ tún sí ká tún sáré pé torí pé máa ń ṣe ìlànà nínú lẹ́yìn ìyẹn kọ́ ló kàn torí pé kọ̀ọ̀kọ́ lẹ́yìn lórí ìra ọkọ̀ lórí pé òun fẹ́ gbé bẹ́ẹ̀ pálàfíà rẹ̀ ló fi kọ́ sòun táwọn afáàsọ ni pé a lè gba ṣẹlẹ̀ nígbà tó lè pé fún àwọn tuntun kọjá lọ́kùnrin lóbìnrin tó bá kọjá ní o wọ́n máa gbà wá jù bẹ́ẹ̀ kọjá bọ́ gọ́tà wọn bẹ́ẹ̀ ní gàgá bá ṣe é. kò yé mi. àwọn èèyàn kírun. nà. ajá ti fi àyè fi ṣẹ́ ẹ̀ ṣá. gọ́tà wọn bẹ́ẹ̀ níwájú tó jẹ́ ní gàgá fún ọ. bọ̀ títí wọn bẹ́ẹ̀ tó ṣe fi ọkùnrin kọjá obìnrin kọjá níwájú gọ́tà. wájú gọ́tà náà ń gbà kọjá kọ́tà lọ́la kọ́tà lọ́jà gẹ́gẹ́ bí sótọ́rọ̀ kí wọ́n ti jìnnà síbẹ̀ se nǹkan se ṣe rán wa kó ti yẹ tó ní kó wọ́n jìnnà síwájú wọn nǹkan kan ṣe kí ni kọ́tà bá wọn ṣe mẹ́rin ọba jìnnà síwájú dáadáa àmọ́ àwọn se kankan kan ṣe kí ni wọ́n kọ́ lọ gbé sùtúrọ̀ síbẹ̀ yẹn ló lórí fún wọn kọ́ wọ́n gbé sùtúrọ̀ síbẹ̀ báyìí yẹn ló lórí fún wọn kọ́ ara gbé ṣe ti kọ́tà yẹn kọ́ máa kí máa mú so ó ti gbé àwọn yòókù. àwọn tó máa ń sọ aláwọ̀ mọ̀rọ̀ anabi ni kọ́ka tó dòde tí máa ń bẹ lẹ́yìn ìrànkúnmi ní gíga rẹ̀ sọ̀bọ́yà ká sọ pé bíi òdiwọ̀n ọwọ́ kan àbí jù bẹ́ẹ̀ lọ lẹ́ǹtì ọwọ́ kan báyìí ìyẹn táwọn àtẹlẹ ọwọ́ kan àti jù bẹ́ẹ̀ lọ sọ ti yẹn nísìn ní ti bẹ lẹ́yìn ìrànkúnmi ò lè jù báyọ̀ náà lọ ọtí ọ̀ apọ̀jù kò lè ju méjì lọ ìyẹn ni pé tàbí sẹ́yìn ìrànkúnmi yẹn bí tó wà ní dàbí sètì lẹ́yìn ìrànkúnmi yẹn dèdè rẹ̀ náà ní gíga tánàbí àbí kọjá wípé kíkà wọn wọn méjì báyìí medium kind so uh, alamọrọ bana wàlá kalham ara ẹsẹ náà ni so ìmẹnu sunna ọ̀nà mẹ́rin la máa ń gbà bí ṣe rọ́bàna wàlá kalham alẹ́fi alahuma rọ́bàna àtìlẹ́ sọ alahuma rọ́bàna lákàlẹ̀ amdu kama fi wàlá kalẹ̀ amdu sikani lákàlẹ̀ amdu àtìlẹ́ sọ pé rọ́bàna amdu kama fi alahuma sikani àtẹ̀tún lè sọ pé rọ́bà náà wà lákàlẹ̀ hàmdù mẹ́rin náà ní súnà mú wa ọ̀là ọ̀tá àlà àlà náà. ẹnu lé ẹ̀pẹ́ wọ́n ní sàlẹ̀ sọ̀rọ̀ nínú lé ẹ̀pẹ́. ètò ń bẹ nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn àfa nínú tíra àwọn àfa ni pé ká má sọ̀rọ̀ nínú lé ẹ̀pẹ́ ká má sọ̀rọ̀ ṣé ẹ̀rí wá wà fún un sẹ́ẹ̀rí wà fún un ká má sọ̀rọ̀ nílé ẹ̀gbìn ẹ̀rí wà àmẹ́rin tọ́ lẹ́ni ẹ̀rí yẹ yẹn ọwọ́ àmẹ́rin tí ọ̀lẹ́ni èyí tó sì wá tó lálàáfíà nínú ẹ̀ kọ̀ wà direct sí ká má sọ̀rọ̀ nílé ẹ̀gbìn ó ti yọ nísìnyí kọ́dà kọ̀wàdà rẹ̀ tì lójú méjèèjì síbi ká má sọ lásìkò tá a yàgbé lọ́wọ́ náà tá a ṣẹ́gun lọ́wọ́ kọ̀wàdà rẹ̀ tì sí. ẹ̀rí kan bẹ níwọ̀n bá sókè ká ọ̀rọ̀ sọ́kọ́ àpá ikú ànábì ní sọlá àdùwọ̀sálá ọkùnrin méjì wọn ò gbọdọ̀ wọn ò ní máa yàgbẹ́ kí wọ́n wá sí òwò ara wọn lẹ̀ káwọn méjì tó máa ṣe kí ni kàwọn wọn sọ̀rọ̀ èmi dá tètè kí ni wọn ti ń yàgbẹ́ wọn káwọn méjì tó máa bára wọn sọ̀rọ̀ àyàfi pé wà ìnàlá ayélukutu aláṣàlìkà ìlà ànàlá ayélukutu aláṣàlìkà àbíkọ́lọ́ ọba kó bínú sí wọn lẹ́ni tí wọ́n ń ṣe wọn. àdìsí kò lálàáfíà tọ́ táwọn ọ̀dọ́ kò lálàáfíà àwọn méjìlá rẹ̀ bí sọ wọ́n jọ sọ̀rọ̀ wọ́n tún sí òhò lẹ̀ wọ́n sì kíni wọ́n sí òhò ní ilẹ̀ tọ́ ìwọ́n nìkan lọ́wọ́ dáhùn àmì tọ́lẹ̀tì sẹ́ni tí ń rí òwò ta nìkan ló láǹfààní àti bọ́ sọ̀rọ̀ bóyá pàtàkì àwọn abẹ́ ó túmọ̀ sí pé àdìsí yóò lọ àwọn ènìyàn ò wá àwọn méjì sì ni wọ́n jọ yí àgbẹ̀ tó yẹ ẹ jẹ́ báyìí èmi ìta tó máa mú anú ẹ̀ rí táwọn afẹ́sẹ̀ tó máa mú anú ẹ̀ rí òun ni pé òjíṣẹ́ ọlọ́run ó ń tọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ẹnìkan wá sálámà sí anábì ọ̀tá lónìí pàtó wá sálámà tán anábì lọ sàlùwàlá tó sálù àlátán anábì wa sọ fún pé òun kọ́ kó wọn máa dárúkọ ọlọ́run ọba tó ń bá wà lérí ìṣesí anábì ẹ̀sán àdá ló ń sálámà ó túmọ̀ sí pé ní ẹ̀bá sálámà sí wa nísìn tọ́yà wí kíní kaba ẹ̀tọ́ sálámà sí wa nísìn alẹ́ lọ sálámà lára ká tó dá ló tàbá wà ní kàkà tó bá ń disturb wa tàbá ní kíní kàtó tó kíní tó disturb àti ìjà lè dá lóhùn nísìn alẹ́ padà dá lóhùn lè ta ó ti yé ìdúró tó bá ń jẹun lọ́kàn wọn nẹ ọlọ́wọ́ wọn nẹ wọn dà wọn sálámọ̀ ẹgbẹ́ yìí báyìí bọ̀dù ní sèbóyá ọmú mi lọ́wọ́ omi ẹja abẹ ó ti wà lọ́nà ọkùn rẹ ẹnìkan á sálámọ̀ farabalẹ̀ mú mọ́jọ pọ̀ lórí o wà á mú tán kọ́ dà wọn sálámọ̀ yìí olùkọ́ àgbẹ̀ báyìí ẹgbẹ́ amínà tó wá pé alábìsàlà látàyé ń bọ̀ ẹnìkan á pàjọ sálámọ̀ ìtànẹ́jọ́ ìdá ló kọ́ àlùsàlà láwàtà látàlótó àdá ló ànábìwá ni pé tó ń bá wà lérí ìṣẹ́sí pé òun ti lálù àlà òun kì í lọ́rẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ dárúkọ lọ́wọ́ wa sọlá àwọn ẹni tí ń tọ̀ lọ́wọ́ yẹn anábìrì tí wọ́n wà lórí ìṣesí ni kì í fẹ́ dáhùn sálámà sálámà ni kì í ṣe ọ̀rọ̀ ìsálámà sì ni ọlọ́run láti gíní là ń là ń dárúkọ ká máa dárúkọ ọlọ́run o lè jẹ́ ọ̀ràn yẹn o lè jẹ́ ara mo sì lè jẹ́ pé àfẹ́kọ́ ṣe é sọtìyẹ ó tún àbẹ́kọ̀ wà dàrẹ́tì sí pé ká ilé ẹ̀gbẹ́ àwọn ẹ̀rí tí sáà máa ń kó wa náà nìyẹn mo ti wá agbá wa mi rí ẹ̀rí tí ó wà dàrẹ́tì ní ìtàn àbá máa ń kó wa. àwọn mi tún máa sọ pé tábí ní a máa sọ̀rọ̀ ni pé tọ́wọ́ fẹ́ wọlé ìgbẹ́ àwọn ọ̀rọ̀ àwọn tàwọn yẹn kì í sẹ̀rí ó ti yé àmọ́ tó fẹ́ súnmọ́ díẹ̀ wọ́n ní pé ìtàbí ní a sọ̀rọ̀ ni pé tọ́wọ́ fẹ́ wọlé ìgbẹ́ àmàlẹ́kà tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa méjèèjì wọ́n sàṣẹ́yìn fún wa wọn ò ní bá wọlé ẹ̀gbin torí pé bàtà wa ní ẹ̀gbin àwọ̀ àwà ní òwò ọ̀jà ní fẹ́ súnmọ́ wa ẹgbẹ́ mi ọ̀lẹ́ wa òwò wa tọ̀ tó bá yẹ sípé ní torí ilé ìwọ́n sátẹ́yìn fún wa tábà ti sọ̀rọ̀ lè gbẹ́ yẹn bóyá àti sọ̀rọ̀ lè gbẹ́ ni àbí ayé àgbẹ̀lọ́wọ́ náà la sọ̀rọ̀ so wọ́n mọ̀ pé a kọ́ sí káwọn mọ̀láìkà yẹn wá sọ́dọ̀ wa láti wá kọ́ tá a sọ̀kalẹ̀ wọ́n nítorí ìdí eléyìí wọ́n nítorí ìdí eléyìí ká má sọ̀rọ̀ ní but irun láti gbá yẹn dànù ni pé tá a bá wà pẹ̀lú ìyàwó wa ẹ̀sìn pàmì tiwa pé ọkọ àti ìyàwó tí wọ́n bá fẹ́ jọ súnmọ́ra wọn kò sí tó burú bí dandan ni kí aṣọ wà lára wọn wọ́n lè bọ́ aṣọ sí ilẹ̀ kí nǹkan kan mọ̀ sí lára wọn ẹ̀sìn ọ̀tá kò ó lọ́dọ̀ ọkọ àti ìyàwó tó fẹ́ súnmọ́ra wọn. àsìkò tó fẹ́ súnmọ́ra wọn ni wọ́n á wòye ojú tó káwọn gini mọ̀láìka ọlọ́ọ̀ jìnnà sí wọn ní ìgbà yẹn tọ̀. báwọn àti àwọn bá wá ń ṣeré lọ́wọ́ àbí wọ́n tẹ̀ súnmọ́ra wọn lọ́wọ́ wọn máa sọ̀rọ̀ ó tó káwọn mọ̀láìka ọ̀sẹ̀ gini wọ́n wá ń gbà yẹn náà wọ́n wá kọ̀ọ̀kan wọ́n padà ní ti ń ṣẹlẹ̀ ìyẹn látọ́ bí wọ́n gbẹ́ báyẹn náà lágbára àmọ́ sì súnmọ́ sẹ́sìmọ̀ kẹ́lẹ́ ó ti yẹ wọ́n ti kí ni wọ́n padà sọ̀rọ̀ kò sí mẹ́sì fẹ́ sí so wọ́n rí tí ó gbé wọn sọ̀rọ̀ so but tabaka tó ní àwò yẹn àbẹ̀lẹ̀ ọ̀dà kájínà sí má ti sọ̀rọ̀ ní ìbẹ̀ yẹn pàápàá jùlọ fún àlàáfíà ara wa àti pé kì í tún ṣe pé ọba ìwà àpọ́nlé mu lójú méjèèjì kọ́mọ tọ̀rọ̀ kọ́mọ á sọ̀rọ̀ ó ti kò bá wà yẹn àpọ́nlé mu ní ojú méjèèjì so àmọ́ sẹ́sẹ̀ ń bẹ fún ọ so ó rọrùn ká sọ pé kò sẹ́sẹ̀ nítorí pé kò sẹ́rí kan tó wà direct tó bá tiẹ̀ sí àmọ́ ká sọ́ra láti máa ṣerú ẹ̀ ó ti yé nísìn àmọ́ tá a bá tẹ̀lé ṣe bóyá torí àbá náà máa yọ ọ́ lẹ̀ pé tá wà under condition ó ti á sọ̀rọ̀ náà ni bẹ́ẹ̀ èyí tá a tó wá bẹ́ẹ̀ wí ni pé tá a bá wà nílé ìwẹ̀ tá a bá ń wẹ̀ náà sáà lè sọ̀rọ̀ àbá lè sọ̀rọ̀ ìyẹn yàtọ̀ sí ilé ìgbẹ́ a lè sọ yẹn ọtí ilé ìrọ̀lẹ́ ẹ̀gbin náà nìkan yẹ ká máa sọ̀rọ̀ mẹ́rin a máa lè sọ yẹn torí pé àdìsá aisha kan wà tó ní pé tó wà tàbí ìbájọ́ wọn léwẹ̀ àwọn méjì jọ máa ń di kí omi mọ́ra wọn lọ́wọ́ sọ̀rọ̀ bá àyọ̀ sẹ́lẹ̀ títí tí ànábì òkú máa lọ fún ọmọ ẹgbẹ́ wọn ṣe kí ni fi kéèyàn ẹlẹ́jẹ̀ kémi òun mú ó sì ní àtàyà kóòlà sí sọlọ́sọ̀ọ́ ẹgbẹ́ tẹ̀lé sí ọtún ọ̀gá anábì ọ̀sán pé fílẹ̀ ó ti sọ̀rọ̀ léwẹ̀ ní ìgbà tó ní bùkátà tí a ti sọ̀rọ̀ ìyẹn ti kábàá pé tí ẹ̀ bá tiẹ̀ sọ sí ẹgbẹ́ tí mo sọ ní sí nínú léwẹ̀ ìyẹn náà lé ẹ̀gbẹ́ ni wọ́n ti anábì sọ̀rọ̀ pẹ̀lú yẹn pẹ̀lú pé wọ́n fẹ́ sọ pé kó fi ẹni lẹ̀ tí wọ́n náà bá kàlẹ́ nìkan tó ní kọ́ sọ̀rọ̀ ó ní àlẹ́ ní máa sọ̀rọ̀ ó ní àyè gírí àwọn ọ̀rẹ́ nìkan tí ó ní gbàgbọ́ láti fi kọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà sọ̀rọ̀ so pẹ̀lú àwọn eléyìí lórí àwọn wádìí tá a ṣe a rí pé kìnní yẹn wà ní wọ̀ntúnwọ̀nsì kò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́rí ní kàtàrẹ́t fún àwọn iléègbé àmọ́ ń bẹ́ẹ̀ nu tí ra àwọn àfa lójú méjèèjì fún àlàáfíà wa náà torí bó wá sí yanú iléègbé náà sọ wọn asáré pèlè lẹsẹ lójú asálàyé tó báyìí wọn pèlè lẹsẹ. lẹ́yìn ṣubú àlèkí so ó sì lọ bẹ́ẹ̀ nínú ojú ayé àdàbí sọ̀rọ̀ àṣàlà tá ànàbí ọkọ̀ so ọdún ànàbí ni àlèkí lẹ́yìn ṣubú ìgbàrà tàbá létí jí wọ́n ti gbé ọdún tó ṣe tán so káàkì lẹ́yìn ṣubú ọ̀ ká sọ dásìkò dùn á káàkì ní ìrànlọ́kàtà àlùfáàjì rẹ̀ so náà. suna sọ suna wa pàtó bí ká bánu wa o kò sì ní wa pàtó ká kìí kanna wa àwọn yẹn lẹ́ka fẹ́ kí á sera wa lọ́sọ̀ọ́ lọ́sẹ̀yìn nàbẹ̀ ní ká tún ara wa ṣe kò sí súnà kan tó bá ti torí pé mo fẹ́ kọ wà neat ọ̀fẹ́ kò tiẹ̀ ta kò kankan tó jẹ́ sìn òbí wa gé pé ọ̀fẹ́ kò neat lọ pé ara àmọ́tótó fẹ́ ṣe náà ṣàpè mú ẹ̀ náà láwẹ̀ á sì wọ́n tó tó nù wọ́n á kì í fẹ́ kí àwọn ọmọ mi náà kọ́ mọ́ kó ẹ̀gbìn lọ ká nítorí àníyàn lóbi ṣe náà tó burú tó lè fa àrùn náà kò sí tó burú àwọn akẹ́lẹ́ pé súnà kan bẹ lórí ẹ̀pà tó. oṣù táwọn ìwọ́n alábàáni ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọba ti di oṣù lọ́ba ti di ọjọ́ kẹwàá oṣù yẹn ọ̀la so ọ̀la àti òní abẹ́ká gba àwẹ̀. mẹ́ta tí ànábì ni pé gbogbo ẹni tọ́ bá gbà yóò máa pa ẹsẹ̀ ọdún kan tó jẹ́ ẹ̀rọ kéèké yóò máa parẹ́ fún èyí tó ti ṣẹ̀ṣẹ̀ yìí ẹsẹ̀ ọdún kan tó jẹ́ ẹ̀rọ kéèké yóò máa parẹ́ fún torí ẹ̀ ọ̀la nísìnyí ọjọ́ ààwẹ̀ ni gbogbo àtàwárí pé alálàáfíà a sì lókun lára tí a lè fi gba ààwẹ̀ yìí ká àti gbà á tó rò palẹ̀mọ́ fún tẹ́lẹ̀ abọ́fẹ́ palẹ̀mọ́ fún o ti gbàgbé opportunity wà fún ẹ láti palẹ̀mọ́ láti dàníyàn yẹn láti sin lọ kọ dẹ̀wà bó ṣe jẹ sàn láti gba òwe yẹn àti ṣe pé ọjọ́ àṣùra. àyẹ̀ wá láwọn gbàgbọ́ kan lábẹ́ ọjọ́ yìí nípa pé ọjọ́ yìí ni ọlọ́run la ànábì musa bẹ́ẹ̀ ni ọjọ́ yìí ló là lọ́wọ́ pèrè áwùnà ó ti yé. then àwọn ọ̀rọ̀ kan wá bẹ táwọn èèyàn ní tó ṣe pé ọ̀tà kó eléyìí lábẹ́ eléyìí àwọn kan ọmọ wa lọ ah, sí ti etí omi àwọn náà aláwọn lọ́wọ́ kan ló mú pé ọjọ́ ìlọ́lọ́la ànábì ló àwọn òrí kàpọ̀ ọjọ́ ìlọ́lọ́la ànábì so dẹ̀tọ́ bá lè ajẹ́ bẹ́ẹ̀ náà sẹ́yẹ́kẹ́ akúra yín lọ sínú ọkọ̀ ojú omi ẹ̀là sọ́dà wípé agọ̀ tí ò kó lára àwọn àná òun níbẹ̀ ní ara yín torí ọ̀dà kájínà sí ẹ̀dá kù. àwọn àkànnà ò ní lọ́jọ́ yìí ká fọwọ́ ra ọmọ òrukàn lérí kò sẹ́ni tó lọ fọwọ́ rọ ọ̀dà bá di sí yẹn wà bíbí aná ti lára bóyá lálàáfíà but àlejò mi ká sí lára sí àwọn èèyàn nípa ọjọ́ yìí ọ̀dà àlejò mi ká tí wọ́n ní tí ò bá mu tí mi ò rántí báyìí tá a bá béèrè lórí ẹ̀ so èyí mọ̀ dá wa lóhùn rẹ̀ so kọ́lọ́ bá fọwọ́ sàṣìwá ní ẹni rẹ̀ ọlọ́ọ̀tà àlà àlà náà. àṣà ìbéèrè tí ń fẹ́ bí ni pé tí yóò bá ní ùdọ̀ ló wá lọ dá ẹ̀ sí bóyá brown ẹni tó ní ùdọ̀ tó wá pé dúdú yẹn òun ò láìkì kọ́lọ̀ dúdú ó wá lọ dá ẹ̀ sí brown tó léṣe ẹ̀ kejì àwọn ẹ̀ tó wá lọ fún ọ̀dúndì so mọ́tò wọn wá láṣídẹ́ẹ̀tì lọ́nà wọ́n ṣàwà kú ṣé wọ́n máa wọ́n lọ́nà ní àbọ̀ wọn olú àjọ̀nà. tó bá yá sí pé ní ẹ̀rẹ́ tàbí sí wọ́n lóde yìí wọ́n wà ní wọ́n lóde ọ̀dà ọ̀sàgídí ni ní kàbíyàn lọ ẹlẹ́ṣẹ́ nìyẹn ó ti yẹ àwọn àti sọ pé yọ̀ lọ́nà náà àmọ́ lẹ́tọ̀ọ́ sínú lọ́dọ̀ ọlọ́run àwọn bá wọlọ́wọ́n ọba ó lè fi wọná ó sì wọlé má fi wọná àmọ́ lẹ́tọ̀ọ́ sí náà ní bá kẹ́ni tí ọmọ pé wọ́n lórí ọ̀dà lòun kàn lọ ni ọ̀rọ̀ tiẹ̀ yẹn ọlọ́run ni mo ṣètò ní kọ̀mọ́. wọ́n ní irungbọ̀nsá lè dáyè àbá lè dáyè a lè dáhùn rere wa náà a sì lè dáyè irungbọ̀n wa àmọ́ àgbọ̀dọ̀ dáyè rẹ̀ ní black èèwọ̀ ni ká dáyè irun inú eré wa àbí irungbọ̀n wa ní black èèwọ̀ ìtàwọn akẹ́yìn máa ń ṣe fún wa yẹn èèwọ̀ ni nínú ẹ̀sìn wa èyí tá a máa ń dáyè dá yẹ pẹ̀lú àwọn ànádà kọlọ̀ o lè fún ní red mo ní olórí pípọ́ bí kọ̀kọ́ bí ọ̀fẹ́ bí aláǹbá so o lè fi yellow sí o lè mú green lọ sí yé léèké láì sàníyàn ẹni tí ń sakọ bíi tàwọn ọmọ oníbọ́ọ̀lù ó ti yé ọ̀ wá ní kọ́ni green lé ẹ̀gbẹ́ ọ̀tún green lẹ́gbẹ́ òsì yẹ́lú white láàrin nàìjíríà nù oníṣẹ́ yìí wo ìranù ló fẹ́ ṣeun kẹ̀lẹ́ súnà ọkàn green lásán àbí white lásán ṣùgbọ́n láàníyàn súnà ni kìí ṣe láàníyàn àkọ́ àti pé ṣe pé ìwọ̀n nìkan lórí nínú súnà tó fẹ́ ṣe ètò ìlú báwọn yẹn máa fi sọ lẹ́nu sọ́dún láì fún mi ṣàkọ́ ṣe pé ìwọ̀n ṣùgbọ́n nǹkan mi súnà kò sí sọkòtò rẹ yóò lókè kò òkè ẹ̀wù rẹ mọ̀jì ọba àjàrà mí àrẹ kí ẹ̀ mọ̀jì ọ̀kalẹ̀. àgọ́ yìí báyìí wọ́n yẹ pé ká dá irun ìtọ́jú táwọn ọmọ òkú ṣá èyí ò lọ fẹ́ sí kíni lọ fẹ́ sí. wọ́n lu wò lọ́wọ́ yín o. ẹ ṣàmì ni. wàláì eré kú màdì kí lè máa wo bọ́ọ̀lù. wàláì eré kú ni àtàdánwò ní máa wo bọ́ọ̀lù. kí lè máa gbá bọ́ọ̀lù òun yẹn sọ ibú àmúlẹ̀ padà lórí ibú fún yẹn. torí láti gbígbá yẹn náà fi fẹ́ràn ló fi fẹ́ràn àwọn jẹ́ńgbá bọ́ọ̀lù náà kẹ̀kẹ́ máa wulẹ̀ gbà torí èmi ìjẹ́ kọ́ ọmọ tèmi ọgbà omi ra bọ́ọ̀lù fọmọ tèmi o láti kékeré o mi dẹ̀ jẹ́ ọgbà torí àbúrò máa gbá lẹ́ẹ̀dẹ́ yẹn náà ẹ ní géèmù lòún fi ń ṣe ni yóò padà wá ní kí àwọn olórí ikú yẹn náà òun náà padà wá ṣe torí gbogbo ẹni tí ń wo bọ́ọ̀lù ní ń dẹ́sẹ̀ lójú méjèèjì kọ́dà tó ọba sì nífẹ̀ẹ́ wọn débi táwọn yẹn nífẹ̀ẹ́ wọn dé lónìí àti kọ́ padà nífẹ̀ẹ́ wọn débẹ̀ di ṣíríkù ọ̀rọ̀ bọ́ọ̀lù wíwo ìmọ̀ kó lẹ́sẹ̀ padà wọn ní kíni ṣíríkù torí pé ìfẹ́ ìjọsìn nìfẹ́ ìjọsìn ní ìfẹ́ ọlọ́run la gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí jù lórí ọgbọ́n tó lọ́wọ́ pa aláṣẹ rẹ̀ á máa ṣe pẹ̀lú pa nífẹ̀ẹ́ sọ́lọ́wọ́ ọba ẹ dákun sáwọn èèyàn lónìí wọ́n máa ń nífẹ̀ẹ́ oníbọ́ọ̀lù jọlọ́run làbí wọn nífẹ̀ẹ́ rẹ̀ nígbà tẹ́ ẹ̀ gbọ́ yé níbẹ̀ wọ́n nífẹ̀ẹ́ oníbọ́ọ̀lù ju ọlọ́run lọ bọ́ọ̀lù ẹ̀yìn ó sì mọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ò lè torí ọlọ́run ọba bẹ́ẹ̀ wulẹ̀ fún ọjà àmọ́ lè torí pléyà kan ọmọ ẹ̀ka àwọn àwọn kan tí ò kírun fọlọ́run ọba tí ò rẹ̀spẹ̀tì ọlọ́run ọba tí ò kọ́ ọlọ́run ọba kún tí ò rántí ọlọ́run ọba níjọ́ kan wọ́n lè torí ẹ̀kọ́ kú kí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ pé ah, a má tọ́ṣọ ọmọ yẹn o a ah, ọbẹ̀ tra ìrẹ̀ pé má jẹ̀mẹ́ ẹnu kan rárá. wọ́n dẹ̀ fún tèmi àwọn tèmi ló kú báyìí náà. ẹ ẹni tó yẹ pé champion ni. iyì tí ó lè fún ọlọ́run tí ó lè fún ànábì ó sára ti fún ẹni àwọn yẹn ni pé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ju ọlọ́run lọ kí ló tọ́jú kí wọ́n bá gbé ọlọ́run tó lè jà kó tọ́jú kí àwọn yẹn sára ti gbé náà ànábì sọ pé ànábì wo lọ sọ ànábì yìí wo ní sọrú yìí wọn tó lè ṣe yẹn dà wọ́n bá ní pé wọ́n bá kó pléyà rẹ̀ àbí wọ́n kó tíìmù rẹ̀ asma àbí ọ̀rọ̀ kí kọ́ asma wọ̀ orí ẹ̀ ló fi fẹ́ràn asma àti ac náà. para wọn. bàbá àtọmọ gan pé ẹ̀sìn tì mú wa. wọ́n nà ẹlòmíì torí ẹ̀ tó máa ń nà á báyìí kò ní jẹun. ọ̀sẹ̀ yóò máa ronú ni. ẹ wá gbọ́ pé ó láwọn èèyàn mọ́tíláṣí kan wọ́n wó mọ́tíláṣí kan àbọ̀ ọ̀dà àwọn èèyàn ó kírun lọ́wọ́ kan. sọ̀rọ̀ ká fi ìyá ròyìn rẹ̀ kò bí wọn ẹni kò sí bí. ó ti yé àmọ́ kó tó sọ yín wọn gan-an àwọn ẹ̀jẹ̀ fúyà pílẹ̀yà rẹ̀ ká tó wá ní àìmọye ẹ̀sẹ̀ mi tí wọ́n ń dá ń bẹ̀ bí kí wọ́n gba bẹ́tìn eléri àìmọ́ ti pọ̀ jù gan àsìkò owó tó kọ́ra àìmọ́ mi máa ń yóò sáré kírun yẹn ni yóò sáré kírun ni pé ẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ géèmù ọ̀rọ̀ ju wá ni wọ́n bá sọ lẹ́nu ọ̀rọ̀ ju wá ni máa sọ lẹ́nu yóò sáré kírun yẹn ẹlòmíì ọjà ẹwọ amara wọn lọ kí ìlú wa náà ní ókòlù wa tọ́ ni mẹ́rin lè yè máa ní wọn dá nífẹ̀ẹ́ lu ara ara ẹ̀sìn náà ni àti àwọn ọmọ nàìjíríà lọ fẹ́ play. àti pé ọ̀rọ̀ bọ́ọ̀lù ìbàjẹ́ ńlá ni láwùjọ kò sí àǹfààní kan tí bọ́ọ̀lù ṣe fún nàìjíríà fún gbogbo kọ́ńtì káàkiri ayé wọ́n sì ń ná owó tí wọn ò lè ná fún àwọn tí wọ́n ń sàǹfààní fóònù wọ́n ń ná fún wọn àwọn èèyàn tí wọ́n ní ọpọlọ tí wọ́n fi dìvẹ́lọ́pù lóyìí wọn ò ṣetán láti fowó rà wọ́n kí wọ́n fowó kí wọ́n fowó bọ́ wọn kí wọ́n fi pléènì wọn yẹn kí fi wúlò fún lóyìí àmọ́ ṣe láti pléènì ọmọ kan tó yẹ pé ọkà ka secondary school ni ọ̀wọ́ ti nursery kò sí wúlò kan tó fẹ́ ṣe fún lòlóyìí nítorí pé tí wọ́n á lọ gbá bọ́ọ̀lù wọ́n mọ èyí èyí ọmọ yẹn dé wọlé wàhánà la èso sì dírẹ́sì agbárí àwọn èèyàn wọ́n sì gba tiẹ̀ lójú méjèèjì wọ́n bẹ̀rọ̀ ju owó fún un àmọ̀ yẹn wọ́n ń ka bílíọ̀n sọ̀tọ̀ bílíọ̀n pọ̀ gan tó bá jẹ́ champion ní máàcì gan wọ́n lè máa ka bílíọ̀n táwọn yóò sọ mọ́ ọ̀rọ̀ yóò mílíọ̀n ní kíní kan mílíọ̀n tí ọ̀bọ̀ wa ní mílíọ̀n yóò ní mílíọ̀n tí ọ̀bọ̀ wa ní bílíọ̀n yóò ní mílíọ̀n láàrin oṣù kan yóò ní millions ẹ dákun àbáníwò láti bẹ eré lásán eré lásán wàláì tọ́lọ́ ọba ní ayé gan eré lásán ni tó fi lọ lọ́mìnira yóò wúlò làwọn náà ó sì bá àmọ́ àwọn táwọn fún wa ní ìwúrí lu wa táwọn fẹ́ dìbẹ́lọ́pù lu wa wọn ò fi tán láti fowó bọ̀ wọn torí àwọn ọmọ mi náà ti máa lọ gbá bọ́ọ̀lù tí ò lọ skul tí ò lọ lé kéwù obìnrin ló rò bó ti rí ṣe yóò rò pé ọ̀nà tí ń rìn yẹn ọ̀nà tó dáa ni ọ̀gánáísà wúlò jù òun ní bọ́ọ̀lù lọ tó ọ̀gánáísà wúlò fún lóyún ọ̀ràn lóyún lọ́wọ́ ọ̀ ń dá sí ìdàgbàsókè lóyún àmọ́ ní bọ́ọ̀lù ọ̀dá sí ìdàgbàsókè lóyún torí pé eré lásán ni kò sí kankan níbẹ̀ ẹ bá tó máa ń wọ̀ ẹ́ tó wò ó àwa máa yẹ tọ́ba gbé ní lásà làwọn èèyàn náà máa ń ṣe ní inú ìlú torí ẹ̀ má wo bọ́ọ̀lù máa kò sẹ́ni tí èso ká dáwọ̀ yẹn sí lára nípìnlẹ̀ kálukú náà gbìyànjú kí mo fẹ́ sọ ọlọ́run ọba ni ọlọ́run nígbà kàtì lọ́wọ́ mi kálukú náà ó pe ọlọ́run nígbà kàtì lọ́wọ́ mi alọ́lọ́run ò fẹ́ ẹsẹ̀ torí ẹ̀ ní kálukú fi fílẹ̀ ẹ̀yin náà jẹ́ arọ́jù wọ́n yọ ọlọ́wọ́ mọ́ pàtì tí ẹ̀ bá rí arúgbó àti máa ń gbà báyìí. pé wọ́n máa láìkẹ̀ kí nìyẹn àsánì yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lójú méjèèjì wọ́n máa láìkẹ̀ ni tó bá ti rọ́jú ọjụ lẹ́kẹ̀ẹ́ bẹ́ẹ̀ yẹn kan láìkẹ̀ tẹ́lẹ̀ aláìkẹ̀ àwọ̀gbé ọlọ́run ní ọ̀fẹ́ ni pé ọlọ́run ọ̀fẹ́ ká máa rìn ni ẹ̀rọ pé bá jẹ́ pé ká má sòkò tá à ń ṣe ìyá wà lè jẹ́ náà ni à wọ́n àrẹ nìkan gbà kọ́là ni wọ́n á kírun ká ní pé àtàbàṣe yẹn ká má wà lè jẹ́ náà à sì ní jẹ́yà náà lọ́wọ́ àá mi àwọn ajáde kan kò sẹ́ni tó jáde kò sẹ́ni tó ṣe kankan àní ṣe kankan ẹ máa lọ kírun lẹ́mẹ̀wá ẹ máa dààmú ara rẹ̀. àlìjáná kódà wọn bá gbé tọ́lẹ̀tì àlìjáná ló ń bá wa wọ́n tẹ̀ wọ́n lọ́rùn tó ya wọ́n sí. so but àyìnlágbọ́yé àti ọpọlọ tó dàrú lójú ọ̀sán báyìí kọ̀mà pé ẹ̀sẹ̀ ni máa ń mú yẹn wọ̀ ná tí èjì kéèyàn dá àlìjáná ẹ̀sẹ̀ gẹ́gẹ́ ni ntí èjì yẹn orí náà lọ àlìjáná lọ tí mo jẹ́ ìwọ àlìjáná ẹ̀sẹ̀ rẹ̀ ni wọ́n á ń sọ wá ní àwọ̀ náà rẹ̀ á wà nìjẹ́ náà torí bá a ṣe gé ni àti àti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ni wọ́n á dẹ́sẹ̀ lọ ọ̀jẹ̀ ìyanu náà ẹ̀kejì tó ń gbé lọ́sọ̀ fún pé tọ́lẹ̀ tì ń bẹ lálejò náà ewọ̀ ewọ̀ ọ̀tà kòkòrò á ní ìbèrè tó nù tọ́lẹ̀ sì máa wà lálejò náà ayé ló pè é ni kìchìnì ọlọ́run níjà yìí wọ̀ kòkòrò á ọlọ́run níjà kìchìnì lárí kò lè sẹlẹ̀ èèwọ̀ nípa kùránì nù ó bá àwọn aráwọ̀n àwọn àwọn aráwọ̀n àwọn yẹn sọ́nà máa fi kí lóye pa àlìjá náà rí àwọn èèyàn máa tẹ́kọ̀ọ́ láàlìjá náà òtún lójú máa sọ báyìí o ẹ̀rù kọ́nà ọ̀gá ìsàdédé kan torí ẹ̀ ọlọ́kùn fa sínú àwọn special tí wọ́n rí bí ẹ̀wọ̀ kó yá arísẹ́ yẹn sí ìrọ́jú àti sòórù téèyàn máa ṣe téèyàn ó fi tẹ̀lé tọ́lọ́ téèyàn ó fi rí sí ọlọ́run jẹ́ akọ́lọ́run fún wa sí i wọ́n lọ dọ́rọ̀ tí olóyè àlìjáná lálẹ́ kí nínú nínú kùránì wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ tọ́lẹ́tì subhanallah ó dọ̀ tiẹ̀. ìkẹ́kẹ́ nínú àwọn ìgbádùn ayé yìí nínú àwọn ìgbádùn ayé yìí tó gbádùn jù láyé yìí àní nídìí lálìjáná àwọn tó dọ̀pù rẹ̀ ni anábì sọ fún wa pé fìyà máa la àyìnrọ̀ àti ìbẹ̀nu àlìjáná ìtójú kan ò rí rí. wàlà ọdúnú sẹmi àti ìmìlẹ àlìjẹnà ìtẹtí kan gbọrí ní dáadáa wàlà kàtọ́lá bíbáàlì ádámẹ́ yìí etí òrówó yẹ nínú ọkàn nìkan rí pé á ilé dáadáa ni tí òrówó yẹ lọ́kàn nìkan rí inú gbèsè mi láyé àti àtàlẹ́jẹ̀ àti ebó àtẹ̀yìn nínú tẹ̀lé orí ó ti yé etí òrìrú yẹ nínú ọkàn yẹn rí ìbẹ̀rẹ̀ àlìjáná ọba ń sọ ọ̀rọ̀ dọ̀tí wọ́n sọ ọ̀rọ̀ lé ìgbẹ́ ọ̀rọ̀ kíchìnì ọlọ́wọ́ ká yàgbẹ́ bẹ́ẹ̀ ni à ní yàgbẹ́ ọmọ kó òun nìyẹn ni wọ́n á ṣe ṣe gan ni àwọn olómi dánlówó ṣe gan wọ́n yàgbẹ́ mọ́ gan wọ́n bẹ̀ lè ṣe pé náà bóró ni tó bá yẹ ṣe ni olówó lè ṣe kó wọ́n yàgbẹ́ mọ́ dánlówó nítorí wọ́n ti pé àwọn kẹ̀kẹ́ máa gbóòrùn yẹn hàn wọ́n ti rí pé àwọn olè lálàjọ àbí àwọn yàgbé. tọ́lá ló máa nínú tọ́lẹ́tì inú tọ́lẹ́tì wọn wọ́n máa dàbí kó wà nù kíni kó wà nù sítì rúmù tiẹ̀ ni. torí wọn ti ẹ̀fẹ́ gbòòrùn yẹn ó ní wọn la ìgbé wọn gẹ́ wọn ọ̀fẹ́ rí. torí wọn fi ní ìdọ̀tí ni. wọ́n sọ̀rọ̀. bá ti kú sí máa tọrọ àforíjì kọ̀ rẹ̀ má ṣe náà kó di bọ́ọ̀lù erigun ní bẹ́ẹ̀ máa wulẹ̀ máa gba mára fọmọ rẹ kọ́mọ fi ṣeré kó o lè bá àríbi jìnnà sí náà ni o kì í ti pé wọ̀ ni kó fi ṣeré o kọ́mọ gba àmọ́ tó bá ti di kó omi kọ́ láti lẹ̀ náà ló fi máa níbẹ̀ rẹ̀ ebi wa kó sí ọlọ́mọdé sọ wa bẹ́ẹ̀ látọ̀bí ọlọ́mọdé ọlọ́mọdé sọ wa lẹ́nu ah! ẹ wo ọjọ́ ti lọ àwọn làwọn àdámọ̀ bíi obìnrin rárá tọ́jọ́ fi lọ ká rọ́jú tọ́jọ́ ti lọ náà ọ̀yà. ẹ̀dá ẹ̀dá ẹ̀dá. àti aṣúra tí ń ṣe òní àti ọ̀la wọn làwọn kan náfìlà wà bẹ sá lè yẹn kò sí náfìlà ń bẹ o gbọ́dọ̀ tí yẹn náfìlà yẹn náfìlà bíbí àní o ẹ mọ yàn wọn lẹbi tí wọn lọ ṣe òkú wọn lọ sọjọ mẹjọ wọn lọ zàrà òun náà wà lọ ọwọ àgé àti ìtẹ níbẹ àti fìlà kírun òun lòun ní àwọn jẹ lọjọ zàrà àgé àti. Thank you. lọ́ha ha, ní ṣé tó bá bọ̀ wá nẹ́sà lè gbà èyí tó ṣe òun náà dáa tó àwọn kan ní bá àtẹ́sẹ̀ ọjọ́ mẹ́jọ ọgọ́rùn báwọn participate níbẹ̀ bó ṣe lè kọ́ mọ́ pé kàkọ́ wà lọ́ha ọ̀rẹ́ dàbí ẹni tó ní wọn lọ́ha citadel níjọ́ tí wọ́n ṣe wọ́n lórí nàbí ilé òfin wọn ló jẹ ọ àwọn citadel ní láàárọ̀ ọ̀sẹ̀ torí ẹ̀ máa participate níbẹ̀ tó àkọ́kọ́ fẹ́ kún òkú rẹ̀ ní nǹkan ṣé nígbà tí ó ṣe pé kò ní jọjọ mẹjọ yẹn sùmọ́wò rẹ̀ lọ́wọ́ ha pẹ̀lú pé lọ́wọ́ ńlá sí tó dájú okun láàgì tẹ́lẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan fún wọn láàgì tó wọ́n fi kírun lólẹ̀ pé lọ́wọ́ ńlá sí tó bá rí pé ọ̀dọ̀ fẹ́ fún wọn ní nǹkan láti wúlò tó bá rí pé ẹ̀yìn ò nínú lé fìlà fún pé kọ́ máa jẹ́ pé alájọ bá jáde jáde kọ́ máa jẹ́ tó kú rẹ̀ ṣùgbọ́n ní àwọn àrẹ lọ́rùn túláàsì nígbà tó bá fẹ́ sí náà kọ́mọ́jọjọ ọjọ́ mẹ́jọ kọ́mọ́jọjọ ọjọ́ kẹta ó lè jẹ́ ní ọjọ́ kàtí lọ́fẹ́ sí lásìkò tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ bàbá lówó lọ́wọ́ láti bọ́ mọ́ ọjọ́ kẹsì ṣé kọ́lẹ̀ ṣe sí pé kò ṣe sí ọlọ́mọṣá sọ̀rọ̀ bá lẹ́nu ọlọ́mọṣá gbàdúrà wa ọlọ́mọṣá gba iṣẹ́ wa lọ́wọ́ wa gbogbo àwọn nǹkan tí òfin gbàṣẹ́ nírọ̀rùn dáadáa ni ọlọ́mọsá sinmi rọrùn fún wa àlàáfíà gbogbo gbà ọlọ́njẹ́ máa jẹ́ tiwa ìdẹ̀kùn gbogbo gbà ọlọ́njẹ́ máa jẹ́ tiwa ọlọ́mọ fìtínà máa wá wàhálà wa gbogbo tí ń jẹ́ orí táàtọ̀ lọ́dọ̀ rí ọlọ́wọ́ ọba tẹ̀sìn ní tayé ni ọlọ́mọsá sinmi rẹ kọ̀ọ̀kan wa ọlọ́mọdé àṣìṣin díẹ̀ sí i yá rí ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ mọ̀ sí wa ní oníbídí àṣìwá lọ́ní súnà ṣíwájú tí ọmọ ẹbí súnà ga wọ́n jẹ́ àmà padà ṣe àbúrú níbi ọ̀rọ̀ ẹ̀sìn wa wọ́n jẹ́ àmà níbi ọ̀rọ̀ ayé wa aláàtúndì ọlọ́run ọba náà subhanaka allahumma wa bi amdik ashadu an